ojú ọjọ́ ojú ọjọ́ ojú ọjọ́ ojú ọjọ́ means weather ojú ọjọ́ means weather ojú ọjọ́ dára lónìí ojú ọjọ́ dára lónìí